welcome to mama soj vlog ẹ káàbọ̀ sí orí ètò mama soj ẹ lẹ́ni màmá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ibagani Adams àti Sunday Ìgbòho ẹ̀yin èèyàn mi Ìbà Gani Adams jẹ́ ká mọ̀ wípé no going back lọ́rọ̀ Odùduwà ó ní kò sí bí àwọn èèyàn ṣe lè lágbára tó nílẹ̀ Nàìjíríà wọn ò lè dá Odùduwà dúró nítorí pé kí ni àwọn yúùtù ayé èsì wọn ti wake up wọn ti sọ jí tó yẹ wípé wọn ò lè fowó bribe wọn mọ́ tí Tinubu bá fẹ́ lọ fún election ní 2023 ìyẹn fún tí Tinubu nìyẹn àmọ́ ọmọ Yorùbá ò ní vóòtì fún wọn Ìbà Gani Adams tí wọ́n ń jẹ́ kó yé wa wípé unstoppable ni Odùduwà pé kò sẹ́ni tó lè stop àwọn because àwọn ti bẹ̀rẹ̀ ẹjọ́ nìyẹn ó di dandan kí àwọn gbọ́ òmìnira ó di dandan kí Yorùbá dá dúró ó di dandan kí Fúlàní kí wọ́n lọ lọ́tọ̀ kí wọ́n yé pa àwọn èèyàn wa mọ́ Ìbà Gani Adams Ìbà Gani Adams ó dẹ̀ tún jẹ́ kó yé wa wípé àwọn ti kọ lẹ́tà sí gbogbo àwọn ọba Yorùbá kí gbogbo wọn sọwọ́ pọ̀ àwọn ti kọ lẹ́tà sí wọn àwọn dẹ̀ ti fún àwọn ọba níwèé àwọn ti sáìn ìwé tí àwọn ti fún ọba níwèé àwọn ti kọ lẹ́tà sí gbogbo àwọn ọba nílẹ̀ Yorùbá táwọn ti sáìn sí ipe àwọn náà gbọ́dọ̀ dìde kí wọ́n sẹ́ndì lẹ́tà fún President Buhari pé àwọn fẹ́ dá dúró ni ipe because election ti Tinubu ń ṣe yẹn kò sọmọ Yorùbá tó máa fọwọ́ sí i so Gani Adams iba Gani Adams ń jẹ́ kó yé wa wípé Yorùbá máa dá dúró ni no going back because ti Tinubu yẹn ipe ti Tinubu yẹn kò lè wá dá àwọn Yorùbá dúró pé kó confuse àwọn èèyàn no wọ́n ń jẹ́ kó yé wa wípé no going back lọ́rọ̀ Yorùbá ipe Yorùbá gbọ́dọ̀ gba òmìnira Yorùbá gbọ́dọ̀ dá dúró gbogbo àwọn èèyàn tó yẹ pé wọ́n fẹ́ máa give up because of pé Tinubu ipe Tinubu fẹ́ lọ fún president in two thousand and twenty-three wọn ò nídìí láti give up because àwọn ti kọ létà àwọn ti sẹ́ndẹ̀ sí gbogbo àwọn ọba àwọn ọba náà nídìí láti dáwọ́ pọ̀ kì í ṣe wípé àwọn youth nìkan ló máa fight pé because ìjà táwọn ń jà yìí ìjà yìí ò ń ṣe ìjà àwọn youth nìkan ìjà yìí náà àwọn ń jà fáwọn ọba wa ni ìgbésẹ̀ tí Ìbà Gani Adams gbé ìgbésẹ̀ gidi ni ó ń jẹ́ kó yé wa wípé ẹ̀hẹ́n pé wọn ò fi everything lẹ̀ fún Sunday Igboho kí Sunday Igboho kó dáa ṣe because ká ní pé wọ́n fi everything lẹ̀ fún Sunday Igboho pé kí Sunday Igboho nìkan kọ́ ló máa jagun yẹn kọ́ ló máa láwọn Fúlàní yẹn dànù kò ní possible báyẹn but nígbà tó yẹ wípé Gani Adams àti Sunday Igboho wọ́n bẹ̀rẹ̀ sí ní sowọ́ pọ̀ bẹ́ẹ̀ náà ni táwọn méje wọ́n bá sowọ́ pọ̀ àwọn ọba yẹn náà wá wèpé ó ké o bóyá àwọn náà wá join díẹ̀díẹ̀ àti bẹ́ẹ̀ àwọn Yorùbá wọn wá rí kíni wọn wá rí òdùdú àwọn gbà àwọn yorùbá wọn lè gba òmìnira wọn lè dá dúró àmọ́ ká ní pé Sunday Igboho nìkan ló ń ṣe pé àwọn èèyàn kò wà lórí Facebook o àbórí Instagram nìkan wọ́n kàn sọ pé a fẹ́ gbòmìnira a fẹ́ gbòmìnira kò lè wọ́ọ̀kì báyẹn but ìgbésẹ̀ tí Ìbà Gani Adams gbé mo láìkẹ̀ gan because Ìbà Gani Adams yẹn ó ń jẹ́ kó yé wa àwọn ó ń jẹ́ kó yé àwọn ọba yẹn wípé gbogbo pípa tí àwọn Fúlàní yẹn ń pa àwọn èèyàn ó tó gẹ́ tó yẹ pé ó ń pa àwọn èèyàn wa ó tó gẹ́ nígbà tí fúlàní máa wá sórí ilẹ̀ yorùbá tí ó yẹ pé pípa ni táwọn yorùbá bá lọ sórí ilẹ̀ fúlàní wọn ò pa wọn wọn ò wùwà bí àwọn fúlàní ṣe máa ń wùwà yẹn táwọn bá fẹjọ́ sọ ọlọ́pàá ọlọ́pàá dẹ̀kẹ̀rẹ̀ kàkà kí wọ́n mú fúlàní ọlọ́pàá àrẹ́sì àwọn ẹni tó yẹ wípé wọ́n lọ sọ fún ẹ pé àfúlàní báwọn ń pèèyàn báyìí báyìí o tí ọlọ́pàá bá tún jàjà yìí pé àwọn tún fẹ́ àrẹ́sì fúlàní yẹn gan ọjọ́ kejì ẹ ti máa rí fúlàní tó yẹ pé wọ́n bá orí èèyàn lọ́wọ́ ẹ ti máa rí wọn tó ń rìn kiri so ní ìsìn àwọn Yorùbá dẹ̀ sọ wípé àwọn fẹ́ dá dúró Yorùbá sọ wípé àwọn fẹ́ gbòmìnira dandan dandan ẹn bí Sunday Igboho àti Ìbà Gani Adams jọ ní ọwọ́ yìí pọ̀ yìí òun ni best òun ni best solution òun ó make sense bàjẹ́ because many àwọn èèyàn sọ wípé Ìbà Gani Adams wọn sọ̀rọ̀ sókè wọn sọ̀rọ̀ sókè but nígbà tí Ìbà Gani Adams wá fẹ́ sọ̀rọ̀ sókè ìsìn ó sọ̀rọ̀ sókè ní ìdíwé tó yẹ wípé kì í ṣe wípé àwọn OPC yẹn nìkan ló rán lọ sínú gbó o ó tún wá kọ lẹ́tà sí gbogbo àwọn ọba pé ẹ̀yin náà ẹ dìde ọba ilẹ̀ yorùbá ẹ dìde ẹ má fi ìjà jà ẹ má fi ìjálẹ̀ fún àwọn yúùtù nìkan ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ sowọ́pọ̀ gbogbo agbọ́dọ̀ sowọ́pọ̀ ká lè gba òmìnira yìí Ìbà Gani Adams náà bọ́n ṣe kọ lẹ́tà wọ́n mọ̀ wípé àwọn ọba mi wà tó yẹ wípé wọ́n fẹ́ support but kí ni àwọn ọba yẹn ń bẹ̀rù kí àwọn ìjọba kó má lọ yọ wọ́n kù lórí oyè because many ọba tó wà lórí oyè lẹ́nìí yìí many wọn àwọn gọ́ọ̀mẹ̀ntì ló fi wọ́n jọba torí yẹn ni wọ́n ṣe ń bẹ̀rù ọba mẹ́ni ọba tó wà lẹ́kọ̀ọ́ ń sìn Tinubu ló fi wọ́n jọba so àwọn ń bẹ̀rù láti sọ̀rọ̀ sókè wọ́n rí i pé ìyà ń jẹ àwọn èèyàn wọn lóòótọ́ tábà máa sòótọ́ wọ́n mọ̀ wípé ìyà ń jẹ àwọn ará Yorùbá pé òkè o pé Fúlàní nǹkan tí Fúlàní ṣe fún wọn pé kò dá pé gbogbo nǹkan tí Fúlàní ṣe fún Yorùbá yìí tí Fúlàní tí Yorùbá bá lọ sí tó bá lọ sí ilẹ̀ Fúlàní àbí ilẹ̀ Haúsá wọn ò lè ṣerú nǹkan tí Fúlàní ṣe nílẹ̀ Yorùbá wọn ò lè ṣe níbẹ̀ ẹ jẹ́ kí n ka kan tí Ìbà Gani Adams sọ màá ka díẹ̀ fún yín kẹ́ bá understand ẹ̀yin èèyàn mi Gani Adams said he has started working together with different groups and there are plans to protect the people of the southwest against kidnappers we have written letters to all the obas in Yoruba land and I signed the letter alongside members of the Oduduwa People Congress and Security Guards to report any issue of insecurity he said ẹ̀yin èèyàn mi ẹ gbọ́ ó pọ̀ ó pọ̀ bọ̀ mo kàn ní kíka díẹ̀ fún yín kẹ́ bá understand ìgbésẹ̀ tí Ìbà Gani Adams ń gbé ó make sense because a lot of people wọ́n wà against Ìbà Gani Adams nígbà yẹn pé Ìbà Gani Adams wọ́n sọ̀rọ̀ sókè wọ́n sọ̀rọ̀ sókè àmọ́ nísìnyí Ìbà Gani Adams kéde pé wọ́n ó lè sọ̀rọ̀ sókè wọ́n sọ̀rọ̀ sókè wọ́n tún gbé wọ́n tún ṣe kí ni wọ́n tún make move ìyẹn ni wọ́n ń pè ní pé ó ké pé at least wọ́n try ipe wọ́n tiẹ̀ make move because bí àwọn èèyàn ṣe ń sọ nígbà ẹ̀ wọ́n ní pé make a move for but for now ibà Gani Adams wọ́n try gidigidi gan. àṣẹ máa máa wò bóyá àwọn ọba yẹn wọ́n máa wá wọ́n máa ṣe kí ni wọ́n máa reply sí letter. tí ibà Gani Adams send sí wọn ìyẹn là wá mọ̀ báyìí because a mọ̀ wípé àwọn ọba míì wọ́n máa reply ní ìdẹ̀kẹ̀rẹ́ wọ́n máa pe bàbá ibà Gani Adams lórí fún ìpè ah àwọn fẹ́ sọ̀rọ̀ sókè o but. heh torí àwọn ìjọba kí ìjọba ẹ má lọ wá against àwọn torí yẹn ni wọn ò sì fẹ́ sọ̀rọ̀ sókè so ẹ̀yin èèyàn mi tí má tún gbọ́ update nípa ìgbésẹ̀ Ìbà Gani Adams àti Sunday Igboho màá tún wá padà wá síbí báyìí láti wá ṣàlàyé fún yín so ẹ̀yin èèyàn mi màá like láti end the video síbí báyìí ẹ̀yin tí ẹ bá ti subscribe ẹ subscribe so that ẹ ní miss any update tí mo bá update nípa nǹkan tó ń ṣẹlẹ̀ ní Odùduwà ó dàbọ̀ ẹ̀yin èèyàn mi ó tún dìgbà tí mo bá upload fídíò mi ó dàbọ̀ ẹ̀yin èèyàn mi.